ẹjọ́ ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi èyí tí mo mú wá fún yín lénìí ah, gbogbo abiyamọ ayé pátá tó ń wò mí a ò ní fi ojú sunkún ọmọ a ní fi ara gbàwé ọmọ ní gbogbo ìgbà tí iṣu ọmọ bá jiná fún èmi àti ń jẹ a ní jẹ lórí ìdùbúlẹ̀ ọlọ́run wá ní sọ àwọn ọmọ wa di àrí sunkún wọn ò ní sọ àwọn ọmọ wa di àrí banújẹ́ ọba òkè òòṣà òkè ò ní sọ àwọn ọmọ wa di àrí pòṣe ah, àrí dọ́wọ́ bojú àrísá sí kọ́nà ọlọ́run ò ní sọ ẹ̀mí èmi àti yín dì bẹ́ẹ̀ ohun tí mo rí lè ní it's so pathetic ó bà mí nínú jẹ́ púpọ̀ ṣùgbọ́n tí mo wò pé tí n bá gbé wá fún ẹ̀yin Yorùbáwùyí fans èmi ò ní fans mo máa ń sọ ní gbogbo ìgbà fún ẹ̀yin tẹ́jẹ́ ìyá mi bàbá mi wípé èmi ò ní fans gbogbo ohun tí mo ní kò tayọ Yorùbáwùyí mothers fathers uncles brothers sisters and nephews lórí ìkànnì Yorùbáwùyí a ti ń ṣe tipẹ́tipẹ́tipẹ́tipẹ́ tí Elédùmarè dẹ̀ tì wá lẹ́yìn láti ṣe eléyìí náà mo gbàgbọ́ wípé a máa ṣe ní àṣeyege àti àṣeyọrí cancer patient tí mo gbé wá ẹ bá mi dá sí nítorí pé trust Ọlọ́run látara mi pé Yorùbáwùyí ò ní nọ́ọ̀sì yín àgàgà ní tààrẹ ń ṣe àwọn tí wọ́n ta lọ kó láti ayé ogun ilẹ̀ haúsá ẹ̀yin ìyá mẹ́yìn bàbá mi náà ẹ sílẹ̀ ṣùgbọ́n èyí tí mo gbé wá fún yìí kì í ṣe pé ẹ máa dá sí financially nìkan àjọ máa wá ọmọkùnrin yìí ni ó ẹ ní wo story yìí láì ṣí ẹ̀ fún gbogbo àwọn èèyàn káàjọ wa káàjọ rí ni abiyamọ ayé mo tún sọ lẹ́ẹ̀kan sí àtẹ̀mí àtẹ̀yìn ọmọ wa ò ní dàríbanújẹ́ ọmọ wa tó ń kọ́ṣẹ́ lọ́wọ́ yìí tó ń lọ sílé kéwú yìí tó ń lọ sílé ìwé yìí tó ti parí wọn ò ní di wọn ò ní dì wọ́n sí ẹ̀yìn ẹ̀yìn ẹ̀yìn ilẹ̀kùn mọ́tò wa bá wa ní agbára ọlọ́run bá a ní fojú sunkún ọmọ màjẹ̀kán gbé sẹ́yìn ọkọ̀ wa bá mi màjẹ̀kán gbé sẹ́yìn ọkọ̀ wa bá yín ọmọ wa tó ń kọ́ṣẹ́ lọ́wọ́ ọmọ wa tó ń lọ léèkéwú ọmọ wa tó ń lọ sílé ìwé gbogbo tó mú wá bá wà màjẹ̀kán gbé sẹ́yìn ọkọ̀ wa bá wa ah! eléyìí tí gbogbo wa fún yìí ó ní agbára ṣùgbọ́n mo fọlọ́run bá bẹ̀ yín tẹ́ bá ti ń wo ṣó yìí ẹ kọ́kọ́ bá mi ṣí ẹ̀ náà a nysc nysc ló dì báyìí wọ́n ní kò mú gbó kò mú sìgá kò mú tí kábíyèsí ọlọ́run ọba àrà ni ẹ o gbogbo àwọn tó máa ń fi ojú bó aṣọ lára ẹni wọ́n máa jẹ́ kán wò mí tọkọtọ màtẹ̀yìn náà àtàwọn ọmọ yín o lágbára ọlọ́run ọba ẹ bá mi gbé ojú ayọ̀ sókè ẹ bá mi wo ẹni tí mo fẹ́ fi hàn yìí ṣèyí sọ̀rọ̀ ah. ṣèyí báwo ni sọ̀rọ̀ sókè sọ̀rọ̀ sókè kí lórúkọ ẹ sọ̀rọ̀ sókè olùgbèjà ṣèyí ọ̀kẹ́ ọmọ bóni ẹ ọmọ Òṣogbo ọ̀kẹ́ níbo lóṣogbo Òṣogbo rò kí òkè balẹ̀ síbo òkè balẹ̀ sọ tọ́lá balógun òkè kí ló gbé ẹdẹ́kù. Hm? iṣẹ́ láti Ìbàdàn. iṣẹ́ láti Ìbàdàn irú iṣẹ́ wo ló gbé ministry. ministry òkè hm? irú iṣẹ́ wo ni ẹ ṣàlàyé tó lè ṣàlàyé. kò sí ìyẹn ṣe ń ṣírò kẹ̀kẹ́ wọ́n pín in wọ́n pín in káàkiri ok àwọn olópin káàkiri àwọn ọ̀gá ìwo lẹ́nu iṣẹ́ irú ìwo. iṣẹ́ irú ìwo iṣẹ́ irú ìwo kí ló ló bá dé kí ló ló bá dé kú nysc ìbádẹ́pọ̀ sùwò ló ti parí ìbàdàn sùwò nìbàdàn university of ìbàdàn ìgbà tó dẹ́kun kí ló wá ṣe. ọtí lọ ọdún kan ọtí lọ ọdún bàálù láti sáàbàálù ok ìgbà tó wá sáàfún kí ló wá ṣẹlẹ̀ o fẹ́ máa padà. so o jẹ correction a ní correction sọ̀rọ̀ láti àwọn correction kan wà tẹ́ni láti ṣe fún NYSC. correction yẹn pín sí oṣù mẹ́fà mẹ́fà. correction yẹn pín sí oṣù mẹ́fà mẹ́fà. ẹ lò kan ní Ìkẹjà ẹ ṣe kan ní Dubai ní Lagos Island ok so bàtí ó wá ṣe tán tó wá ló ṣe kí ló fa situation tó wáyé. ṣé wàá sí oṣù tíṣẹ́ bá ti pọ̀ jù ó lè àfẹ́ tíṣẹ́ bá ti pọ̀ jù ó lè àfẹ́ ti body system ní tó àfẹ́ tẹ ní àárẹ̀ tó mọ̀ mu gbó tó mọ̀ mu sìgá tó mọ̀ mu tí kò fi mu tí pọ̀ alihamudulilayi ẹ rábà lọ́dọ̀. wọ́n wọlé àwọn mi alihamudulilayi wọ́n lè eh, ẹ gbogbo lé orí pátọ́ọ̀mù yín pátọ́ọ̀mù àti onímọ̀ sí DH ètò DH tá sọ pé DH ètò ní DH tá sọ pé ètò ní DH àti pé DH ẹ èkó yìí ni ibi tí a wà láti àwọn ní tẹ́tí ṣe ọmọkùnrin yìí jẹ́ ọmọkùnrin kan tó ń ọmọkùnrin jẹ́ ọmọkùnrin kan tó jẹ́ pé gbogbo apárápátá la ní àdúgbò yìí dáadáa tó lè jẹ́ pé ní ẹ̀ẹ́dẹ́ ṣe rí náà ni mo wá ṣe mọ̀ ṣùgbọ́n èmi súnmọ́ dáadáa mo máa ń try láti tí bá rí àwọn èèyàn mo sì especially tí bá rí àwọn nǹkan tó bá nọ́mà ní ẹni yìí o àrò pé kò nọ́mà bọ́ tá bá rí àwọn nǹkan tó bá nọ́mà nípa ẹ̀ mo máa ń try láti fẹ́ ṣe ìwádìí tó yẹn ló mú èmi súnmọ́ mo bèrè kí ni àwọn nǹkan tí ó ń ṣe ó lẹ̀ ní mo bèrè pé kí lorúkọ ẹ̀ ó dárúkọ ẹ̀ fún mi mo lẹ̀ béèrè ọmọ ọlọ́mọ òṣogbo fún òun wá ló ṣẹlẹ̀ ó ṣàlàyé pé kọ̀ọ̀kú wá sàfihàn nípa ní inú yunifásitì ọ̀gá gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti gbọ́lẹ̀ ìwé náà kí ló wá ṣẹlẹ̀ obìnrin náà lẹ́wọ́ ẹ̀ pé ó ní ṣiṣẹ́ bá ti bò ó ló ní sí lẹ́lẹ̀ ọba ní ìdíwọ̀n àti ìdíwọ̀n ó ló kó tẹ̀ sí ọba ní ìdíwọ̀n gbẹ́gẹ́ nígbà tí mo rí nípa èyí tó ní nígbà míì àwọn èèyàn máa ń rò pé ní bóyá irú kọ̀ọ̀dúnṣàn tó wà bóyá igbó bóyá sìgá kò ní mu sìgá kò ní mu àti ìmọ̀ aládùúgbò yìí láti láàsì yìí láti mọ̀ sóhun ojú ẹ̀ kò ní gbó kò ní mu ọtí kò ní mu ojú ẹ̀ lẹ́wọ̀ yìí ojú ẹ̀ yìí kò ní kankan kì í mu kankan ṣùgbọ́n kàyéfì kan ah. ó jọ mí lójú jù nínú ọ̀rẹ́ ní ibi ní wọ́n wá sẹ́ǹdì owó ó máa dá eh, wọ́n máa káàmì nàmbà ìlú lẹ̀ orúkọ báńkì orí rẹ̀. ọ̀la tí mo sọ fún wọn á ṣẹ̀dù láti lè gbọ́ wọn àwọn yẹn lè máa wò pé à èrè tó ń gbowó tó ń ṣẹ̀dù owó bí èlò ló ń ṣẹ̀dù ju two hundred naira tó wá ṣẹ̀dù sáta nìkan two hundred naira láti ayé tó tó wá ṣẹ̀dù tó ṣẹ́ bá béèrè àtàwọn ẹ̀rọ owó ìlà ẹ̀wà bá bẹ̀rẹ̀ àǹdà ẹ̀kẹ́ tó ti báyìí tó wọ́n ti fọ́ọ̀dì tó kọ́ akọ àkànnà rẹ̀ jáde ẹ̀ ìfà tó sórí alásọ̀dọ̀ mi wọ́n ní wọ́n fẹ́ bá mi wọ́n fẹ́ ṣe wàásù fún mi wọ́n á sọ fún mi ní ẹ̀ láti ṣe wàásù fún èyí ni bá wàásù fún ẹ̀yìn yìí ẹlẹ́ni táwọn ń rìn pé owó ti máa àwọn ní láti ṣe wàásù rẹ mi ò dìsàgírì pẹ̀lú wọn mi ò tó dìsàgírì pẹ̀lú sẹ́yìn tí mo sọ pé mo dìsàgírì ní ife ní gbogbo àwọn tí àbáwò náà bá ti torí pé nígbà tó lè so mọ ni mo mọ òbí tó lè tẹ̀lé nípa ọjà òun lè rẹ́dì èmi wọn fẹ́ bá sọ̀rọ̀ náà bó lọ wá sọ fún wa iṣẹ́ ló ń wò yìí ẹgbẹ́ kí n ta bẹ́ẹ̀ ni pé ibi tí wọ́n ti ta dùn kan lójú wọn tí wọ́n tẹ̀lé tó gbogbo nǹkan tó sọ yìí náà ni tó sọ láti jẹ́ ìrìn ojú béèrè ìgbà ọ̀rọ̀ yìí lọ́wọ́ ẹ̀ tó lẹ̀ sàlàyé ṣe sọ yìí náà ẹnì wá fèsì yìí pé ẹni tó ń sẹ́yìn owó yìí tó fowó sákàǹtẹ̀ pé ẹ bá fọ́ wọ́n á níwẹ̀ ó yẹ kí wọ́n á níwẹ̀ tó ó yẹ ká fi ọlọ́pàá ó yẹ ká lè fi ọlọ́pàá ó yẹ kí wọ́n lè fọlọ́pàá àtẹ̀jẹ̀ ìlú ìkọ̀kọ̀ ní dédé sọ fún un láti ti máa ní sẹ́lẹ̀dẹ̀ yìí sàn bọ̀. mo ní bọ̀ ìgbà tí mo wá sọ fún un kò sá kò lọ bí ọkọ̀ ó sì wà láti jẹ́ tàbí náà tó bá jẹ́ pé èèyàn bá ní sẹ́lẹ̀dẹ̀ yìí ó yẹ kó sá láti jẹ́ tàbí náà kò sá ó sì wá láti ìlú náà àti ìlú ìlú náà so tó túmọ̀ sí ìdènú ìgbèkùn tí ó ní ìdènú ẹ̀ẹ́dì owó kan ní ẹ̀ẹ́dì owó kọ́ o má sì wá mọ́ o àwọn ẹ̀yìn àrùn tó bá ẹ̀sùn owó ẹ̀ẹ́dì tí mo ní afẹ́fẹ́ fún mi pé mo fẹ́ mo fẹ́ méjọ pé a máa wá àwọn tó máa bá agẹrù ẹ̀ báyìí a máa wá àwọn tó máa bá agẹrù ẹ̀ lẹ́yìn ìgbà àwọn tó máa agẹrù ẹ̀ a máa wá àlọ́ wẹ̀ tó tó bá dẹ̀ aṣọ fún a máa lọ bí agbára ọlọ́wọ́ a máa lọ sí mọ́tò a máa ṣáà láti fi sí mọ́tò bí òtítọ́ bá ti fi sí mọ́tò a máa ṣiṣẹ́ lé lórí o agbára ọlọ́wọ́ a máa lọ fi sí mọ́tò ní ọba lè gbé tábà fi sí mọ́tò ọba lè gbé a máa ṣáà láti sọ fún àwọn ìjọba náà tó bá ahẹ́ ẹ̀kọ́ rẹ̀ tó tó bá bá ahẹ́ ẹ̀kọ́ rẹ̀ tó ó ní tó bá ti dé òṣèlú ó lè máa lọlé nígbà náà lọ pé ó ní ọba àbálòkùn sí òkè balẹ̀ ní ilé àwọn ilé òṣèlú ṣùgbọ́n èyí wò fi ṣe láti lò ó ní kí àwọn èèyàn kẹ́ ìṣe torí ọlọ́run ó sì wà nígbà ìgbà ìkẹ́ bá bá wa ṣí àyẹ̀ ẹ bá wa ṣí àyẹ̀ ẹ bá wa ṣí àyẹ̀ ó pọ́sibù ó tó yí pé yóò àádọ́ fi sí mọ́tò ó pọ́sibù ó lè ṣe tẹ́ bá ṣí àyẹ̀ ni o kó lè fọ́rọ̀ wa bẹ̀ yẹn bá wa ṣí ẹ̀ ẹ bá wa ṣí ẹ̀ ó pọ́sibù kó tó ń wá ẹni tó wá tó wọ́n pé àtẹni tó sọ̀rọ̀ wọ́n sì báwọn méjì bá pàdé ara wọn so n sọ pé tẹ bá bá wa ṣe ẹ wọ́n sì bù bàtà wà ṣe gbogbo process bá fẹ́ ṣe yẹn lọ wọ́n sì bù kí ṣẹ́rìn yẹn kó sì àwọn family ẹ̀ ẹ̀ẹ́dẹ̀ lè locate ẹ̀ tẹ bá lórí platform yìí náà ẹ bá rí fóònù àtẹ lè pè mí sí tó bá dẹ̀ lẹ́ni tó bá fẹ́ pè nípa ẹ̀ náà zero eight zero six seven eight four two five seven zero eight zero six seven eight four two five seven ilé lè pè sí lórí the eight life program ni ẹ máa rí nọ́mbà yẹn níbẹ̀ tó bá ṣe máa ṣe nìyẹn jọ kúrò náà ẹ ṣíṣe yìí àṣọ pé kẹ́ni wọ̀nyí mi kò sọ pé mo fẹ́ fún lówó lẹ́yìn owó mọ́tò àti nǹkan tó máa mú dání lọ sí Ìbàdàn àmì sí Òṣogbo láti padà kẹta àwọn fámìlì ẹsẹ̀ tó sọ pé òun máa wọ ilé wọ́n pẹ̀lú situation báyìí náà lẹ́nu ẹ̀ ó ní tí wàhálà bá ti pọ̀ nígbà míì mo ló máa ń àkómọ́ mú ẹ̀ ní condition báyìí báàgì wo ló lè wù DTV mo mọ̀ òun máa ń sẹ́ni owó lọ́dọ̀ ìyàbò wa sẹ́ni owó òun máa ń sẹ́ni owó àbí tó ó máa ń sẹ́ni owó ó dẹ̀ mọ tẹ gbé nǹkan tí ò bá tọ́ fún ó yí ìṣúná mi dáadáa in fact ní ti bá jẹ nígbà mi most of the time ti bá jẹ ló máa ń jẹ ìfọ̀ láàárọ̀ ìjẹ̀kọ́ àwọn àjò jẹ so tábà bẹ̀rẹ̀ lọ́tò la fún ọ̀dọ́ lọ́tò la nìyí yẹ àwọn ọ̀gbọ́n ta ni ẹlẹ́gbẹ̀rún ìlú ìgbà yẹn sọ fún un ní akéwọ́jẹ́ ní mẹ́jẹ́ tó lẹ́nu ẹ̀ ó kí wọ́n bẹ̀rẹ̀ lọ́tò kí wọ́n ti wọ́n nílé ó ní torí tó bá wọn nílé lọ́ba wọn ó ní wọ́n lè máa sá nígbà ní ìlú fún ṣé ìgbà tó túmọ̀ bí wọ́n sì bá a yọjú ètò bá wà nílẹ̀ ẹgbẹ́ torí ọ̀nà ẹ bá wa ṣí àtẹ̀lẹ̀ òdòdó àwọn àti ṣe ẹ̀kọ́ ní nàìjíríà wọn wà sí pọ̀ tó kò jẹ́ ní kí bóyá ẹnu yẹn ń wẹ́gẹ̀ tó wọ́n rẹ̀ yìí but ẹ bá ṣe ilé ìfún wa jẹ́ yẹn so ẹ bá wa ẹ̀bù ẹ̀ èmi kọ́ lẹ fẹ́ ẹ̀bù ẹ bá wa ṣe ẹ̀ ẹ̀bù ẹ̀bù ẹ bá ṣe ẹ̀rọ àlè gẹ̀ẹ́tò his family lọ́sọ̀gbọ̀ lọ́sẹ̀ especially kọ́lá balógun sókè òkè balẹ̀ ẹ̀dẹ̀kùnrin ọ̀rọ̀ ìbá wa ṣe ọmọ òṣèlú ló pẹ̀lá University of Ibadan ló lò tó parí ó lọ WhatsApp lẹ́kọ̀ọ́ ni ó ní bùdíà bóyá ó ní six six months ní ọmọ àwọn gbé àwọn káàdì lórúkọ tí wàhálà ṣe èkó ló fa àwọn ọkọ̀ owó tí o lórúkọ bẹ́ẹ̀ ló máa fẹ́ wa kọ́mẹ̀tì pé ní ọtí òkúkúrú yìí tó lójú lórí ẹ̀rú ẹ̀dúgbọ́ ẹ̀yin náà láti bàtẹ́ tìmọ́ ládùúgbò yé afa láti bàtẹ́ tìmọ́ ládùúgbò yìí ẹni tó mú yé ẹni sì dálé lọ ẹni ẹni gbélé lọ ẹni báwo lè ṣe ẹni tó ládùúgbò yìí. èyílẹ̀ jẹ́ ó wá tó máa ń jẹun níbí ọ̀sùn ní àwọn tó ń tọ́ oúnjẹ yẹn lùsùn bá àwọn Lagos State kìíní wọ́n ti lé ogun àyẹ̀ sínú ibì kan nínú gáràjì kan tó wáyé orí sọ́kàn òun lòun lè lọ sílẹ̀ fóun lè lọ sí ibẹ̀ bí olè àbí nǹkan ẹ òun fẹ́ wá da bẹ̀rù àbí nǹkan because ẹni wọn ṣe tàbí ẹyẹ alájí ni wọn ládùúgbò lẹ́nu àdẹ̀mọ́ ọ̀dẹ̀dà àwọn lè ṣe business pos wọ́n lè máa ẹni ẹ máa sẹ́ni olówó dábí two hundred àbí five hundred pé because wọ́n ṣe tàbí fún ọ pé gbogbo tó ń gbé tó ń gbé lọ́wọ́ ló ń dáhùn correctly because stress ọ̀nà stress ni ó fà tí ìṣòro fi ṣẹlẹ̀ ọ̀rọ̀ létà àdúgbò ó ti ń dé mẹ́mórì ẹ̀ padà because ó ń tọ́ láti sọ gbogbo ibi tó ti wá ó léwọn from pé precise ló dé báyìí lóṣogbo ó darúgbó ló pa University of Ibadan ẹ̀rọ èkó easy class ló wá sí ẹ̀pá ah, láti ui ó pa ní ui kò wọ́n dẹ̀ sí èkó ní Lagos state ó kó wá sáà àtìgbà ẹ àwọn káyìn ṣùgbọ́n ẹni ṣẹlẹ̀ báyìí lóbi báyìí ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin tí ẹ̀yin ọmọ wa ẹ̀yin ọmọ ìyá wa níbi ìdúró lọ́pọ̀ àgbàgbọ́ ẹ̀jọ́ ẹ bá wa ṣẹ́ ìkíní ẹ bá wa ṣẹ́ ìkókò ìṣà fámílì ẹ̀ sọ́ṣálì bóyá lóṣùgbọ́ àbí wọ́n fún nàmbà tẹ̀lé pé ó wà lábẹ́ ẹ̀jọ́ ẹ dáwọn ẹ̀ ṣe fámílì ẹ̀ bá wa bá fámílì ẹ̀ bá wa ṣẹ́ ẹ̀ kó lè dé ọ̀dọ̀ àwọn fámílì ẹ̀. ẹ Jalaja ẹ kí ni wọn náà mọ̀ nípa ẹni yìí o. ìgbà ìmọ̀ sí ìmọ̀ tí ẹ̀mí mi ò bá pàdé kò sígbà tó o mọ nkọjá tó kí n bá pàdé so everyday. tó dẹ̀ ti pẹ́ tó ti wà mí báyìí so ó dẹ̀ jẹ́ èèyàn kan tó jẹ́ pé èèyàn jẹ́jẹ́ so ti rí kó mu gbórí wọ́n ti rí kó mu sìgá rí mo rí sìgá lẹ́nu ẹ̀ òòrùn ọtí lẹ́nu ẹ̀ rí gẹ́gẹ́ bí gbogbo wa ṣe rí ẹjọ́ torí ọlọ́run gbogbo ẹ̀yin ara lé ẹjọ́ ẹ jẹ́ kí ẹ jẹ́ ká help ẹ̀ ọ̀nà tá a lè gbà help ẹ̀ náà ni pé a sọ pé kẹ́ ẹ jẹ́ ká fún ní owó mo máa lọ ṣe irun ẹ̀ mo dẹ̀ máa wẹ̀ fún mo máa change aṣọ ẹ̀ ẹ̀ tún gbọ́ lẹ́ẹ̀kan sí kí ló kó aṣọ ẹnu ẹsìn yẹn náà lè ṣe ń wò lọ́rùn ẹ̀ yìí torí ọjọ́ àkọ́kọ́ tí mo ní báwo aláṣọ ṣe jẹ́ lọ́rùn ẹ̀hún láṣọ òun ni ó ní kò ń ṣe pé bóyá òun rí níbi kankan so aṣọ ẹnu ẹsìn ọ̀hún náà ni ẹ̀ ń wò lọ́rùn ẹ̀ yìí ṣe gẹ̀ẹ́tì báyẹn so dárúkọ ẹ̀ fún ara nílẹ̀ kan sí i. olùgbèjà olúwaṣèyí adékèké Adésànmí ọmọ bolomira ẹ Òṣogbo tọ ẹ tọ Ọlọ́run wà pẹ̀lú wa Ọlọ́run wà pẹ̀lú wa Ọlọ́run á dúró tì wá ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ jọ̀ọ́ ẹ bá wa ẹ bá wa ẹ bá wa ṣíà ẹ kó gẹ́tò his family ẹ jọ̀ọ́ torí Ọlọ́run kò jù bẹ́ẹ̀ lọ ẹ ṣeun o. kí a tó wá proceed lórí ọ̀rọ̀ ẹ̀ because àṣìṣe máa ṣọ́ àwọn fídíò ẹ̀ míì a máa ṣọ́ ẹ̀ fún yín lẹ́yìn tí wọ́n wẹ̀ fún tán tèmi bá ń sọ̀rọ̀ nípa ẹ̀sìn àwọn ọmọ yorùbá wuyì anti anti religion ni mi ń ṣe anti religion nínú máa yìí àti àwọn ajẹ́rìí jehova tí wọ́n wá píríṣì ta ni píríṣà nínú máa yìí má tó tó tó ń tajú bọ̀bọ̀ yìí àtàwọn ajẹ́rìí jehova yẹn ta ni mi ta ni ọmọ ẹlẹ́yìn jésù náà méjì tó pé christian bàbá yìí sọ pé muslim ni alihamudulilayi ló ń ṣe nínú máyì àtàwọn ajá ìjìófà yẹn ta ni ẹni ọlọ́run fẹ́ ta ni ẹni tí ọlọ́run pè ta ni ẹni tí ọlọ́run yàn àní mùsùlùmí tó dá wà kìrìsìtẹ́nì tó dá wà oníṣẹ̀ṣe tó dá wà yìí tí ò tún dá wà nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta náà kọ́dà ẹni tí ò ṣẹ̀sìn rárá tó dá wà ẹni tí ò ṣẹ̀sìn rárá tí ò dẹ̀ wúlò fún kankan òun náà wà bọ̀bọ́ yìí sì ṣe Olúṣẹ́gun ọmọ wa ni o ọmọ Yorùbá ni even ẹni tí ò kìí ṣọmọ Yorùbá lórí péjì Yorùbá wuyì àti assist ẹ̀ ọmọ wa ló délẹ̀ yìí o bàbá yìí sọ̀rọ̀ wọ́n ní kì í sọ̀rọ̀ owó àwọn sọ bẹ́ẹ̀ ni torí pé wọ́n ń sá fún ẹnu àwọn ayé kọ́ má bàa bú wọn ni tó bá délé kíní kan máa fi tọ́jú ẹ̀ tá bá wá rí wípé àwọn fámìlì ẹ̀ ní owó Yorùbáwùyí máa padà wá sọ fún yín pé àwọn fámìlì ẹ̀ tó tán o ṣùgbọ́n tó bá kù díẹ̀ káàtó fún wọn I will still come back and tell you ẹ wo ọmọ yìí aṣọ NYSC ló wọ̀ sọ́run fún odidi ọdún kan ó dẹ̀ ń sọ̀rọ̀ báyìí ó dẹ̀ ti regain memory ẹ̀ mo wá fẹ́ béèrè is Nigeria working ṣá NYSC tí wọ́n post ẹ̀ kó wá serve ṣé wọ́n mọ̀ pé èèyàn kan miss no ṣé wọn ò rí pé ẹnìkan mìsì lára àwọn tí wọ́n kó wá serve wọn ò rí wọn ò mọ̀ wọn ò wá orúkọ ẹ̀ tì aládùúgbò yẹn fisiniti náà ló wá ń rìn sí àwa ti rí lecturer kankan tàbí lára àwọn tí wọ́n post ẹ̀ wá bá kankan tó rìn tó ṣe alábàápàdé ẹ̀ àwa rí cosmate ẹ̀ kankan tó rìn tó ṣe alábàápàdé ẹ̀ àbí wọ́n rí wọ́n ń dọ̀jọ́jú fún ni àbí wọ́n rí wọ́n sá fún ni àbí wọ́n wọ́n wò pé ẹ mọ̀ jẹ́ kí wọ́n mọ̀ ọmọ mi ni. èmi e, àti àwọn ọmọ wa wọn ò ní di àrípòṣe àwọn ọmọ wa wọn ò ní di àríbanújẹ́ àwọn ọmọ wa wọn ò ní di àrísápamọ́ ọmọ ni ó lọ primary school ó lọ secondary school ó lọ university ó ṣe NYSC aṣọ NYSC wọn ọ̀dẹ̀rí lọ́rùn láti jọjọ́ yìí kò dẹ̀ sí òṣìṣẹ́ ìjọba kankan torí bọ̀bọ̀ yìí láti jọ yìí àbí ká ní pé àsìkò àti túsílẹ̀ kò tí ì tó ni ká sọ pé àsìkò àti gba ìdáǹdì ẹ̀ kò tí ì tó ni àbí ká wá ní wípé ọmọ bàbákùnrin yìí mi fẹ́ sọ pé ọmọkùnrin bẹ́ẹ̀ bàbákùnrin ni kí n pè wọ́n àbí ọmọkùnrin ni kí n pè wọ́n àbí ká ní wípé àwọn gangan ni màláìkà tọ́lọ́run lò nígbà tásìkò àti tú nídè tó tó ni wọ́n ní kò kí mu gbó ó lóun ò kí mu gbó òun ò kí mu tí òun ò kí mu sìgá kò kí òun ò kí fa ìjọ̀ngbọ̀n òun ló sọ ṣùgbọ́n àwọn tó wà ní fisílítì yẹn fódìdí ọdún kan àwọn náà wá testify sí tó bá ń yọ igbó mu ní kọ́nà láàrin ọdún kan wọ́n á ti kà á mọ́ tó bá ń yọ sìgá mu láàrin ọdún kan wọ́n á ti mu tó bá mu ọtí ẹnìkan á ti ka mọ́bì kan ọlọ́tí òtẹ̀ kí n fàṣírí bò á ti ríbi tí wọ́n ń ṣe fàájì tá a ti dá síbẹ̀ kódà bó ṣe pé àmukù sìgá á ti ṣànílẹ̀lẹ̀ á ti fà tí wọ́n á ti rí ẹ jọ̀ọ́ mo fi ọlọ́run ọba bẹ̀ yín ká tó play àwọn fídíò ẹ̀ tó kù torí mo rí àwọn kinní kan tí màá sọ pé àwọn lọ fi sínú mọ́tò nọ́mbà tí wọ́n dẹ̀ sọ ẹ mọ̀ pé Yorùbá wuyì kébì tó gbẹ́ni tí wọ́n má ti ṣe wọn bá tí agbára mi ká nọ́mbà tí màá yí pè yìí mo ti pe nọ́mbà yẹn tí tí tí tí tí tí tí tí tí tí wọn ò gbé ẹ bá wa ṣí ẹ fídíò yìí bóyá padà kan máa yín lára bóyá wọn á pè mí padà torí mo ti pe nọ́mbà yìí tí tí tí tí tí tí tí tí tí tí wọn ò gbé bóyá wọn lè pè mí padà mo fọlọ́run bá bẹ̀ yín ẹ bá mi ṣí ẹ fídíò yìí bóyá àwọn fámìlì ẹ lè rí fídíò yìí torí wọ́n ti lọ fi sínú mọ́tò o wọ́n ti lọ fi sínú mọ́tò o máa yìí náà ẹ pé domi ọlọ́run domi àlà ni wọ́n ló máa wá ń sẹ́ǹdì owó lọ́wọ́ àwọn bóyá pos náà ń ṣe i don't know domi ọlọ́run domi àlà ni máa kò sẹ́ni tó rí jẹ ṣùgbọ́n àìnílọ́wọ́ máa yìí ẹ máa wo bẹ̀bẹ̀ tí máa yìí ṣe pẹ̀lú àìnílọ́wọ́ wọn o.

àwọn máa tu gbogbo ẹ̀ ẹ ṣáà jẹ́ ká tu gbogbo ẹ̀ tá a bá ṣe àtẹ́tán náà nìyẹn nígbà tó máa ti gbogbo ẹ̀ ṣáàjì ká tu nínú ẹ̀ sábà ṣe àfikún lónìí. tu ń hàn ó máa tu délẹ̀ ó máa tu délẹ̀ ó máa tu gbogbo ẹ̀ délẹ̀ rẹ̀ pátápátá ẹ̀ sá à àmà ẹjẹ́ kó tu ẹjẹ́ kó tu gbogbo ẹ̀ kalẹ̀ ó máa pa ẹ̀ má wọ yìí ẹjẹ́ kó tu ẹjẹ́ ká rí àrídájú gbogbo ẹ̀ bóyá tinú lálọ́ yìí ẹjẹ́ ká rí àrídájú gbogbo ẹ̀ ó ya ṣe gbogbo wọn ẹjẹ́ ká wò kò sí ìgbàgbọ́ nínú ẹ̀ náà kò sí nǹkan kò sí nǹkan tó wà ní kìrìmìlẹ́tì nínú báàgì ẹ̀ no ó ní ká má sún ó ní torí pé tóun bá délé tán lè mà dé ìmọ̀sán ó ní tí ẹ bá sún ó ló mọ̀lé lóṣogbo ó ní tí ẹ bá sún ó ní tí ẹ bá sún ó ní tóun bá délé ó ní tí ẹ bá sún ó ní tóun bá délé ó ní wọ̀n ní kí n sùn ó ní báyẹn bóyá páàkì ṣe yí ó yá arrange everything back arrange everything back arrange everything back. ó ní tó ń bá ó ní tá a bá sún tó ò bá délé lóníwọ̀n níbi yìí ó ní tó ń bá ó ní tá a bá sún. nǹkan tí nítorí pé bàbá yẹn sílẹ̀ lẹ́nu gate tí ò fẹ́ gbé wọlé ẹ̀rù sì bà mí tó kó má jẹ́ tó bí àpẹẹrẹ tó máa wà.

ó máa rí gbogbo wọn ní orí ní bóyá tó gbogbo ẹ̀sìn àpẹẹrẹ ẹ pé kábíyèsí ọlọ́run kábíyèsí ọlọ́run àti ẹ̀tí ẹ̀ ń tà àwọn ilé ìlú ẹjọ́ bá mi wà ní ìlú ẹjọ́ tó lọ yóò ti dín ìrọ̀lọ́ ẹ̀yin tẹ́ ẹ lọ wẹ̀ ẹ̀yin tẹ́ ẹ kó gbogbo nǹkan wọ̀nyẹn kó ṣé mo bí wà yìí irun ló wà ní ọjọ́ dára yẹn kò sí ìgbà kan ní ìgbà yìí bóyá kò kò kò irun ló wà ní ọjọ́ dára yẹn kò sí ìgbà kan ní ìgbà yìí orí ọ̀tá ẹ̀ kò dẹ̀ ní padà sálẹ̀ ọdún ọdún tí ó ní àṣẹ àtàwọn àmì jésù àtàwọn náà máa ń lọ fọlọ́lọ́ ọlọ́wọ́ gbogbo olúmọ̀lẹ́lẹ́ yorùbá látàlọ́ ọlọ́wọ́ bá àwọn olùsọ̀yìn. ẹ wàá mọ tó fọ́ nìyẹn bàtà wa ní àmà fọlọ́pàá rẹ̀ sí ẹ̀ o pé tó bá jẹ́ pé ẹni tó mọ àkáǹtì nọ́mbà ẹ̀ tó dẹ̀ mọ everything nípa tó mọ àkáǹtì detail tó mọ báńkì tó ń lò mo wá ní ẹ̀jẹ̀ sọ fún un tábà sọ fún un máa sáré báyẹ̀ pé mo bá ní fífi ní ìwà pàlàpàlà lọ́wọ́ láti bí ọjọ́ bẹ́ẹ̀ rí rẹ̀ sá tó ló jẹ́ kí n mọ̀ ẹ̀ ló fẹ́ sọ sáà àbí o. ìwà ló ṣèjú o. ẹ̀yẹ́ ká ọ́ dà. ẹ̀yẹ́ ká ọ́ dà. ó ní kò sí wàhálà àbí voice yẹn àbí voice yẹn. mc kàtó. kàtó wa kàtó play. oyin mo ra gbogbo play next one fún yín nípa ṣèyí náà ni o ẹ̀yin èèyàn mi ǹjẹ́ ẹ rí tó ṣẹlẹ̀ láàrin ibẹ̀ yẹn wọ́n tú gbogbo báàgì ẹ̀ balẹ̀ station lẹ́ ń wò lẹ́yìn ẹ̀yẹn o police station wọ́n gbé lọ sí police station ìgbà tó ń gbé débẹ̀ ní because àwọn báàgì ẹ̀ ó kọ̀ láti gbé wọlé làwọn ṣe ní káwọn tú wò there is any skeleton in that bag bóyá àwọn ológun owó ajínigbé tó máa ń disguise bíi wèrè ni báàgì ẹ̀ náà tún kalẹ̀ yẹn NYSC aṣọ náà bọ́ lọ́rùn ẹ̀ yẹn tí wọ́n wẹ̀ fún un ó wá ní àtàṣọ àti irun àti èékánná ọ̀hún tí wọ́n gé òun fẹ́ kó padà sílé àti gbogbo nǹkan ọ̀dọ̀tí tóun ṣàkàkiri òun fẹ́ kó padà síbi tóun ti bí òun tóun ti wá ó ṣọ̀kì èmi o mi ò mọ̀ bí ó ṣọ̀kì ẹ̀yin it's just like a surprise to me i don't even i don't even believe what my ear is hearing àbí àbí mi ò gbọ́ dáadáa ni òun fẹ́ padà sílé wọ́n mú wá bí pé kí ni ìtumọ̀ tó ṣe fẹ́ wo kíní yẹn padà sílé ó ń tó ń bá a délé káwọn èèyàn òun lè mọ̀ pé nǹkan ṣe òun báàgì tó ti gíran egungun ẹran tó ṣà ní títì àwọn pàǹtí ìdọ̀tí jàǹkáwò tó ṣàkiri títì ọmọ tó ṣe nysc ogun tí ń sọ ọmọ di àríbanújẹ́ ogun tí ń sọ ọmọ di àrípòṣé ogun tí ń sọ ọmọ di àríbúsẹ́kún ní àṣẹ elédùmarè gbogbo abiyamọ tó ń wò mí ní agbára ti elédùmarè èmi àti ogun bẹ́ẹ̀ ò mà ní jà àwọn ọmọ wa a ò mà ní rí àwọn alárìsùnkùn a ò ní rí àwọn alárìbànújẹ́ àrípòṣe àrísápamọ́ a ò mà ní rí àwọn ọmọ wa bẹ́ẹ̀ ogun tó wá ṣẹlẹ́ṣẹ̀ yìí lórí tó sọdẹ́ni tó ń helẹ̀ kiri after service ọlọ́run bá wa bí ogun náà wò bá wa gbá ogun náà wọlẹ̀ ẹ̀yin alálẹ̀lẹ̀ yorùbá ẹ bá wa gbá ogun yìí wọlẹ̀ ní agbára tọ́lọ́run tẹ́ ẹ bá wa gbá wọlẹ̀ jésù wo wèrè ara gádára ó wò sàn ó pàṣẹ fún ẹ̀mí burúkú tó wà nínú ẹ̀ ó ní kẹ́mi yẹn jáde nígbà tí jésù fẹ́ wọ ìlú gádára láti lọ tún ibẹ̀ ṣe láti lọ fún wọn níwòsàn wèrè ara gádára dúró lójú ọ̀nà ó ní jésù ò ní wọlé jésù ló ń pàṣẹ fún ẹ̀mí tó wà nínú ẹ̀ ó ní kó bọ́ta ẹ̀mí yẹn bọ́ta ó wọnú ẹlẹ́dẹ̀ lọ ẹlẹ́dẹ̀ wọnú òkun lọ jésù tó pàṣẹ fún ìlànà gádàrà yìí ní orúkọ jésù kristi fún ìtẹ̀bẹ̀rẹ̀ tẹ́ bílíf nínú christian ní agbára jésù kristi èmi àti yín ogun tó jà ṣèyí kò ní ìjà mọ́ tó bá wá kúrò lára ẹ̀ kò ní wàrà tiwa torí ẹ̀mí tó wà tó wà lára ìwé rárá gádàrà kò wàrà jésù kò ní wàrà tiwa ní àṣẹ elédùmarè ní agbára gbogbo irúmọlẹ̀ ilẹ̀ yorùbá pátá ọba tó láyé tó lọ́run kò ní jẹ́ ká ru ogun ológun sórí tabakọ tabara ní ẹ̀pẹ̀ tó pé ogun ló ń jà ẹja wọn ti pé kò sẹ́ni tí ò ní ogun ẹnìkan náà lọ́lọ́ máa lò sí ẹnìkan wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ tọ́lọ́run ọba nìkan ni ọlọ́run nìkan ló mọ ìbú àti òró ẹ̀dá bíbélì wípé ẹnikẹ́ni tí wọ́n bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún òun náà lẹ́nìkejì ẹ tọ́jú ẹ̀ alukurani sọ wípé iná mọ́ àmú ìzáwọ̀dà ṣe àyẹ̀kún làlàó kún fáyà kùn wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ tòun ọlọ́run ọba nìkan ni tó bá wá rí bẹ́ẹ̀ ọlọ́run àti wí bẹ́ẹ̀ o ní àṣẹ elédùnmarè kó jẹ́ bẹ́ẹ̀ wípé a ò ní rẹ̀ wẹ̀ lẹ́rù káfa tiwa dání ṣùgbọ́n ẹ bá wa ṣíà ẹ̀ káàkiri torí jọ̀kànjọ̀kàn àwa náà máa nídìí ẹ̀pù èèyàn kì í ṣe níbi tí wèrè kì í ṣe níbi ti ọ̀sẹ̀ wọ́n kì í ṣe níbi ti ọlọ́run ọba àfi yọ̀ ṣe yìí o ṣùgbọ́n ká bá kọ̀tà náà ní help lọ́rọ̀ àǹsà àwọn bàbá mi sọ pé àgbáwọlẹ̀ báyìí òun ni ti ṣẹ́rin àkànwọlẹ̀ báyìí òun ni ti èèkàn ojúmọ́ kì í mọ́ kẹ́ni màrìwọ̀ pé má jìkànra wọn jọ́tíkúrú sọ bá sọ báyìí ní èpè máa ń ta sókè. So ní àṣẹ Elédùmarè gbogbo ìgbà tí a bá nídìí olùrànlọ́wọ́ ìdá wa ni àwọn ọkọ wa ni àwọn ọmọ wa ni àwọn ìyàwó wa ni ní àṣẹ Elédùmarè tá a bá nídìí olù tá a bá pe ẹnìkan igba èèyàn ló máa jẹ́ èmi àti yín ẹ jẹ́ á ṣí ẹ fídíò yìí a lè ráwọn olùrànlọ́wọ́ tó máa ran ṣèyí lọ́wọ́ ṣèyí tí rìn gẹ́ni sẹ́ǹsì ẹ̀ kó gbà padà lókù ẹ má jẹ́ abẹ́rù ẹ jẹ́ àfi gbẹ̀síwájú ọlọ́run ọba bó ṣe máa rí nìyẹn ẹja proceed. ọmọ òṣogbo ẹ àbá ẹ yàgbà sọ̀rọ̀ sókè olùgbèjà ṣe yí ọmọ bo yẹn ọmọ òṣogbo níbo lóṣogbo òkè balẹ̀ ó tàn ó ti wà ókè báyìí ọ wá mọ̀ kí tó tẹ̀lé báyìí báyìí ní irun tó ọbẹ̀ ẹ̀ ṣe yẹn tó bá yẹ gbogbo àṣìṣe tó ṣáwá tó. aṣọ náà ló ní ìlú wọn. bẹ́ẹ̀ ṣáwá lọ sí ó fẹ́ tún un tọ́ba gẹ̀ẹ́sì lórí àti gbogbo aṣọ ẹ̀ ó fọ́ kó lára tó kó sí tuntun. àti ṣètọ́ náà wọ́n ti bá gé kan lọ́wọ́ sí fún ìlú yẹn ló tún fún ike rí ìlọ́yà yìí o ìlú yẹn lé àfihàn mi. ọlọ́run aṣọ ìdá aṣọ ìdá aṣọ ìwà bẹ́ẹ̀ so ṣé o fara mọ́ káṣù gbogbo kìíní ìlú náà náà káṣù ilé ìní náà o fẹ́ káṣù náà o fà olówó kọ́pà olówó gbà kọ́pà wọn náà olówó máa ṣe déédéé ṣé káṣù káṣù àwọn ìlú ìbára. ṣé pé ọpọlọ yẹn wà bẹ́ẹ̀ ṣé ìpínpínlẹ̀ yẹn wà ń bẹ̀ ẹ mo ṣe. wọ́n bá pé mo ṣẹlẹ̀ sí wọ́n ní ìjọ kele le jẹ rẹpọ láti ìlú wọn ní máa ń pè kọ ṣẹlẹ̀ sí ọjọ́ ló gbàgbọ́. wọn bẹ bá gbọ́ aṣọ àti irú ẹwọ ìrònú ẹ. wọn ní ìjọ wọn ní ìjọ wọn ní ìjọ wọn ìlú má lè gbà pa ṣe ti báyìí ó lè ká lè rẹ̀. ó lè bọ̀ tó wá látọ̀ tó lè bá sílẹ̀ báyìí. ṣe yóò gbẹ jà lọ́sọ̀rọ̀ ẹ̀ láti fi ṣe é. àwọn youth cup àlọ́ wa sáwọ́ lẹ́kọ̀ọ́ ni o àjọ youth cup àlẹ́kọ̀ọ́. ó máa wáyé.

ìpọ́sí lè lọ́dọ̀ fámìlì àti bí òṣèlú ló ti wá o ẹ̀yin blọ́gà tó bá wà o ẹ̀yẹ́ ẹ̀kọ́ ọmọ ìṣòfò àgbo ó ti wà ó kí àìdí o o ẹni tí

sórí o parí pé o ti Ìbàdàn. ọlọ́mọ náà wá sí ẹ̀ bá wà sí ẹ̀ bí a bẹ̀ tẹ̀ ọ́ ń ó sì wà lójoojúmọ́ ẹbí tó wá náà máa bọ́lọ̀ máa ààrẹ ẹ̀sìn wọn ṣé kò ti ń sá lọ tó bá ní ìrọ̀lẹ́ ẹ̀yà gẹ́gẹ́ bí ọ̀tọ̀ yìí o ẹ̀yìn ṣe ìjọba ló ṣe ìdí o ẹ̀ bá wà ní bọ́ọ̀ ní súnmọ́ tó dẹ̀ bí ọ̀rọ̀ wọn ní ẹ̀dùn nínú náà àwọn ajẹ́ ní sí wọn yà wọn á lọ sí ẹ̀yìn

ojú ẹ̀ tí ìsọdé ọmọ tí ò dá sí ọ bẹ́ẹ̀ ẹ jẹ́ àṣà ìwọlùpẹ̀lẹ̀ ìwọlùpẹ̀lẹ̀ báyìí ẹ wo lùkù ẹ lẹ́ẹ̀kan ẹ wo lùkù ẹ báyìí ẹ wo lùkù ẹ báyìí àtẹ̀sí pé lùkù ẹ ti wọ́n wà òkè láìpẹ́ ẹjọ́ tó yẹ lọ́wọ́ ẹ jẹ́ kí á jẹ́ ìdá kan tó mọ̀ sàánú ẹ wò báyìí lẹ́sìn àdúgbò fún wọn tó náà máa mú dé máa mú dé sísọ fún sálù rẹ fún ọgbà ìfẹ́ ìfẹ́ ìfẹ́ ẹ jẹ́ káwọn èèyàn rí ẹ fi sísá bọ̀ títí dá nídìí ní fáyé jẹ ọwọ́ lè kú ẹ̀ a lè ṣe ìrànlọ́wọ́ tá a bá mọ̀ tá a bá lè. a lè fi fóònù ọbẹ̀ sílẹ̀ a lè fi fóònù ọbẹ̀ sílẹ̀ zero eight zero six seven eight four two five five zero eight zero six seven eight four two five seven. alájà láti mú un fún àwọn ìfowópamọ́ àmàlà. mo ti pè ọ̀rẹ́ mi tó jẹ́ tó ti jẹ́ nílé tó ṣe mo ní ìlú àwọn àhẹ́ ìkọ́sí pé a lè ṣe ìrànlọ́wọ́ tá a bá mọ̀ tá a bá lè. bọ̀dẹ̀ yìí náà lè wà lẹ́kẹ̀ẹ́ láti ṣe ẹ̀ lẹ́nu ìwé láti rí láti jẹ́ pé gbọ́dọ̀ àwọn fáwọn ìjọba máa ń gbọ́dọ̀ àwọn fáwọn ìjọba ìjọba sẹ́ni tá a láfẹ́ sọ gbogbo ẹ̀rọ ẹ̀ lọ gbogbo ohun tá a fáyè kọ́ bẹ́ẹ̀ bí i àkóso proceed ẹnikẹ́ni tí wọ́n bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún òun náà lẹ́ẹ̀kejì ẹ̀ tọ́jú rẹ̀ ẹnikẹ́ni tí kò rówó náà tí wọ́n sì lè fún lówó òun náà lẹ́ẹ̀kejì rẹ̀ tọ́jú rẹ̀ ẹnikẹ́ni tí kò rí lè gbé tí wọ́n sì lè fún nílé o òun náà lẹ́nì kejì rẹ tọ́jú rẹ ṣèyí tí à ń wá mọ̀lẹ́bí ẹ tẹ́yìn sì lè ṣí ẹ o ẹ̀yin náà lẹ́nì kejì ẹ tọ́jú ẹ tọ́jú o òun lẹ́nì kejì ẹ tọ́jú rántí o òun lẹ́nì kejì ẹ rántí ṣèyí tí à ń wá mọ̀lẹ́bí fún tẹ́yìn sì lè pín fídíò yíká o àwa náà lẹ́nì kejì ṣèyí ẹ jẹ́ àtọ́jú ẹ ẹ jẹ́ àtọ́jú ẹ àwa nìkan náà lẹ́nì kejì ẹ ìjọba nàìjíríà wọn ò rí ti ẹ̀rọ wọn àwọn tó tó gbádùn gan wọn ò rí ti wọn rò ṣèyí ò mà gbó o kò lóògùn o tó fi ń sọ ohun tó ń sọ jáde lẹ́nu odidi ọdún kan ló fi wọ aṣọ NYSC odidi ọdún kan gbáko sangiliti ló fi wọ aṣọ NYSC kábíyèsí ọlọ́run kò sì ṣàárẹ̀ ó ń jẹun tó rí ó mu tó rí bójú omi gọ́tà ló mu who knows bó tiẹ̀ jẹ́ wípé àwọn tí wọ́n wà ní surroundings ẹ̀ wọ́n ló máa wọ́n ló máa gbogbo nǹkan tó ń ṣe ó jẹ́ pé ó normal tó bá yẹ pé kidnapper ni ó yẹ kó ti sá lọ tó bá yẹ pé kidnapper ni ó yẹ kó ọmọ kan àbí méjì ti sọnù ládùúgbò yẹn and kidnapper will not stay on one spot fódìdí ọdún kan tó bá ti wá dúró ń bẹ̀ á ti wà suspicious sí àwọn èèyàn wọ́n fa irun ẹ̀ wọ́n gé kan ọwọ́ ẹ̀ wọ́n ní kó bá sun gbogbo ẹ̀rù jàǹkárìwò tó ń kó kiri ó ní kó má sun kó jẹ́ kóun kó délé kí àwọn aráalé lè mọ̀ pé nǹkan ṣe òun kábíyèsí ọlọ́run tó tó ẹ lọ́run ẹ bá wa pín bóyá tẹ bá bá wa pín dáadáa bóyá platform ní lẹ pín sí bóyá page yìí anyway tẹ bá wa pín sí ẹ bá wa pín bóyá truth ní gangan bóyá ọ̀nà mẹ́wàá lẹ pin sí bóyá ọ̀nà twenty ni bóyá truth yín èyí tẹ́ ń wò mí gangan tẹ́ ẹ bá pin fún àwọn kan bóyá àwọn kan á pin fún àwọn kan ó dárúkọ ilé ìyé àti bàbẹ́ ní Òṣogbo bóyá wọ́n á mọ ilé yẹn tó mọ̀ pé gbogbo platform yẹn platform tẹ́ máa pin sí page yìí tẹ́ máa pin sí a máa rí ọmọ Yorùbá tó máa mọ tó ń jẹ́ Òṣogbo tàbí àwọn ọmọ Òṣogbo tàbí ará Òṣogbo tó máa mọ ẹnìkan tó jẹ́ ọmọ ilé ibẹ̀ yẹn from there wọ́n á gẹ̀ẹ́tì ya ṣèyí a á fún ọ̀já o kódà bó pu ìró kan ní ìdí ẹ̀ á wo ọjọ́ tó gbé oṣù mẹ́sàn-án sínú tó bí sáyé á wo ọjọ́ tó bẹ̀rẹ̀ sí jọ́ tí òṣòwò àti jẹun tó sanwó skul ṣe yìí tó wá lọ sí skul primary school secondary school university NYSC tó wà wọṣọ NYSC fódìdí ọdún kan Afúnjá akégbàǹjarò ẹni tó bá ké gbàǹjarò ẹni tó bá ké gbàmígbàmí lèèyàn ń gbà ẹnìkan ìgbà méṣẹmi rò ayé àgbà ṣùgbọ́n ẹ̀yin dábàá ti fọ́lọ̀ péjì yorùbá wuyì bókun torí ti ṣe yìí ẹ fọ́lù ẹ̀ yorùbá wuyì ní orúkọ mi ẹ fọ́lọ̀ péjì tó má padà gẹ́tì yà ṣèyí tá bá máa nídìí owó láti support wọn gẹ́gẹ́ bí mo ṣe sọ pé mi ò ni fans tí máa ń ni ní Yorùbáwùyí fans mò ń ni mi ò ní fans Yorùbáwùyí family ni mo ni fans turn family àti the family ọlọ́run ní agitation Yorùbá nation la máa fi mọ́ra wa ni if not boya idasi to mi ni. La ba fi mora wa hmm, ṣùgbọ́n lọ́ọ̀ ní agitation Yorùbá nation òun la máa fi mọ́ra wa a dẹ̀ ti ń ṣe pẹ̀lú àṣẹ Elédùmarè lórí ìkànnì Yorùbá Wòyí tipẹ́tipẹ́ ni mo ṣe máa ní mi ò ní èrò ní fans àwọn èèyàn àwọn abiyamọ gidi ni mo ní ní fans a ti ń ṣe lórí péjì Yorùbá Wòyí tipẹ́tipẹ́ tí òun wá kò ní hun wà mùsùlùmí lórí péjì Yorùbá Wòyí you are welcome kìrìsìtẹ́nì lórí péjì Yorùbá Wòyí you are welcome oníṣẹ̀ṣẹ̀ lórí péjì Yorùbá Wòyí you are welcome ìwọ tó ò ṣe nǹkan kan lórí péjì Yorùbá Wòyí you are welcome This is the only page, I repeat myself, this is the only page that we pray in, in all the gbogbo ẹ̀ mùsùlùmí kìrìsìtẹ́nì atúmọ̀tún fi àṣà pé ẹ̀yin tèmi. This is the only page that we don't discriminate. This is the only page we don't discriminate. Tí mùsùlùmí bá ṣe tí ò dáa máa sọ. Kìrìsìtẹ́nì ló wá píríṣì fún pípù yìí fún àmà tí ó ló ẹni ní ẹ preach fún ṣùgbọ́n wọn ò gbọ́ mùsùlùmí ló hẹ̀ pọ̀ ẹ̀ àti rí mùsùlùmí tó ṣèkà fúnyàn tí kìrìsìtẹ́nì ni pásítọ̀ Gabriel bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ this is the only page we don't discriminate péjì gbogbo ẹ̀sìn là ń ṣe àtúnṣẹ̀sìn kankan we believe on humanity ẹ o tàbá wá believe nínú humanity humanity yẹn ló dé ó yẹ jẹ́ àdìdé ńlẹ̀ ìṣẹ́dé ọmọ aláṣẹ jẹun òwòrè ọmọ aláṣẹ là ó yẹ jẹ́ àdìdé ńlẹ̀ yorùbá ni wá yorùbá ni mí yorùbá ni ìran mi gbogbo ohun tó bá ti kan yorùbá ó kan èmi yorùbá wòye gbogbo ohun tó bá ti kan yorùbá ó kan èmi yorùbá wòye ṣèyí tó mọ̀ wípé tóun bá tọrọ kọ́bọ̀ òun lè mú owó yẹn kó òun save bí don't buy twenty naira gba thirty naira tó bá wá gádà twenty naira ten naira five naira tó bá wá pé hundred naira I wá lọ send it back. account rẹ̀ can you see how intelligent he is no can you see how intelligent he is wọ́n lówó tó send to pọ̀ Only ó two hundred naira ẹni tó tó ń dáṣọ nysc lára ẹ̀ tí wọ́n ń ṣàánú ẹ̀ gba twenty naira a tún wá jẹ díẹ̀ no ibẹ̀ gangan ló pa mí lẹ́kún jù tá bá fi eléyìí síbi ẹ̀sùn náà owó ṣe pá ṣèlú yàtọ̀ ẹni tó mọ̀ wípé àìjẹ̀tán èèyàn máa ń tọ́jú owó ni with his condition ó sì mọ̀ pé èèyàn máa ń tọ́jú owó ó sì lè gather hundred naira ó jẹ díẹ̀ kó wá gádà hundred naira nínú hundred naira yẹn kó wá lọ bá pé kíní kan ní bank account mi kó wá kọ́ fún wọn kọ́ ìpórí bẹ́ẹ̀ kó wá send hundred naira síbẹ̀ hundred naira kì í ṣe hundred dollar o hundred naira ṣe pé ọpọlọ yẹn wà ń bẹ̀ ṣe rí pé ògo yẹn wà ń bẹ̀ ṣe rí pé tó bá wá ṣe pé ṣèyí náà ní ẹ̀ṣẹ̀ kan torí àkímọ̀rin kò rí máa mi o tó bá pé ṣèyí náà ní ẹ̀ṣẹ̀ kan tó ti ṣe ọlọ́run ọba elédùnmarè ọlọ́run ìwọlọba ti ń ṣàforíjì fún ẹ̀ṣẹ̀ ẹlẹ́ṣẹ̀ ní gbogbo wa kò sẹ́ńtà bíyà ẹ̀ mọ́ elédùnmarè bá wa ṣe àforíjì fún ṣèyí kó bá wa mú lára dá ṣàforíjì fáwa táǹtọ̀ fún ṣèyí náà gbogbo wa la níbi tí nǹkan ti ń dùn wá lọ́kàn ṣàforíjì fún wa kó mú wa lára dá oníkálukú ló ní tó ń dùn lọ́kàn ibi tó ti jẹ́ weakening point oníkálukú oníkálukú lọ́wọ́ ibi tí bàtà ti ń tàwọn lẹ́sẹ̀ táwa pé ṣèyí wá ń jẹ ìyà ìyá tàbí bàbá tàbí ìrandíran ọlọ́run ṣàánú wa o torí nínú bíbélì ìwé ló wà nínú báíbù ṣé ìwé ìwé àwọn ọba kọ́ ló wà first king ó dà pé first king ló wà first king first one two pè rántí ẹ̀yin kristẹni Abu panaboti Abu, ó panaboti tó táwọn pàpà tó yẹ wọn sọ pé eh, Tinubu ò ní débẹ̀ eh, Nàìjíríà máa jagun kinní kan kinní kan àwọn èèyàn ń bọ́ àwọn pásítọ̀ ẹ̀ mo sọ fún yín pé àwọn pásítọ̀ àwọn àfàtàn láwọn rí nǹkan gbà yẹn wọ́n rí tẹ́bà bílífù wọ́n rí ẹ lọ ka ìtàn Árábù àti Nábótì Árábù ó pa Nábótì ó lọ ní màláìka lọ sọ fún Árábù pé ó máa jẹ sọ́nà bábíṣùyà ó máa kú ó máa dààmú gẹ́gẹ́ bí àwọn arìnà sínà ṣe rìnà mi ò ní gbogbo mi ò ní wọn lọ́tọ́jú bọlé o ṣùgbọ́n nígbà míì ọlọ́run máa ń sọ irọ́ dòótọ́ èyí tí yóò bá wí gbé wá fún pé jẹ́ ká help ṣèyí sí ṣe mọ̀ pé rọ̀ ni tàbá help tó wá dèèyàn ńlá ṣe mọ̀ pé lọ́run sọ́dọ̀ òótọ́ ni mo tún ti jẹ́ kí n wọnú báíbù lọ láàárọ̀ yìí áàbù ó gbọ́ kí ló ṣe ó sunkún kíkorò ó sunkún ó mú aṣọ ẹ̀ ó fàyà ó bẹ̀bẹ̀ ó sọkún sí ọlọ́run àṣẹyìnwá àṣẹbẹ̀ kí ló ṣẹlẹ̀ ọlọ́run ní ààbù a máa foríjì áábù sọ fún pé kò ní kú mọ́ áábù ò kú ọlọ́run tún ṣàforíjì fún ṣùgbọ́n ó ní wípé ó máa bẹ ẹ̀ṣẹ̀ yẹn wò lórí àwọn ọmọ ọmọ tí ò mọ kankan ọmọ tí ò mọ ẹni tí no ọlọ́run ẹlẹ́dàá mi àtẹ̀mí àtàwọn olólùfẹ́ mi àti gbogbo àwọn tó bá wa tó máa wo fídíò yìí ẹ bá wa pín o ẹ bá wa pín o ṣùgbọ́n òun mi kẹ bá wa pín o wà pátá ẹ̀ṣẹ̀ àìmọ̀dí yorùbá ló gbọ́n jù yorùbá ló ní làákàyè jù yorùbá ló sọ fún wa wípé ẹ̀ṣẹ̀ kan wà tó wípé ẹ̀ṣẹ̀ àìmọ̀dí ìyà àìmọ̀dí yorùbá ló sọ báìbù kan ló sọ kùránì kan ló sọ yorùbá ló sọ pé ẹ̀ṣẹ̀ kan wà tó ń jẹ́ pé ẹ̀ṣẹ̀ àìmọ̀dí ìyà kan wà tó ń jẹ́ ìyà àìmọ̀dí ọlọ́run elédùnmarè ìyà àìmọ̀dí ẹ̀ṣẹ̀ àìmọ̀dí má tara ẹ máa fi bú bóyá ẹ̀ṣẹ̀ àìmọ̀dí oníṣèyí ń jẹ bóyá ìyá ìmọ̀dí ló ń jẹ tó ọlọ́run bá ti pọ́ ọlọ́run olúlo òun á bẹ̀rẹ̀ ṣe bàbá wò láti ìran kínní títí dé ìran kejìlá àbí ìran kẹẹ̀ẹ́dọ́gbọ̀n náà pè ifá náà sọ pé nǹkan wà tó ń jẹ́ ẹ̀san ẹ̀san tí ò gbóògùn kò gbẹ́bọ kò gbẹ́tùtù etí ẹ̀san ti gé etí ẹ̀ wọ́n ti gé etí ẹ̀san lọ ẹ̀san ò gbọ́ anything ẹ̀sán kò gbóògùn o ẹ̀sán aké o ẹ̀sán ò gbóògùn kò gbẹ́bọ kò gbé tutù ẹ já ṣe dáadáa ní tí má dẹ̀ ṣe kàyẹn tán má dẹ̀ tọrọ àforíjì áfíà ah! tó tọrọ àforíjì tán ó ra kalẹ̀ fáwọn ọ̀ràn kan ni àwọn ọmọ kan ń bọ̀ tó máa jẹ̀yà yẹn ọlọ́run gbogbo ẹ̀ṣẹ̀ tá a bá ṣẹ̀ ọlọ́run má fi bu wa má fi bí àwọn ọmọ wa ṣàforíjì fún wa délẹ̀ ni ní kúrán sọ pé iná láàgọ̀ fún ọ̀rọ̀ yìí asaga fún lá iná láàgọ̀ fún ọ̀rọ̀ yìí ọlọ́run bá lálàforíjì lòun tó ń bá gàfárà láwo wa tán òun á tún kẹ́ wa ẹ bá gàfárà láwo wa tán kẹ́ ni má fi àjà àwọn ọmọ wa lórí àwọn àrà ọmọ ọjọ́ wọn má wàá jẹ́ náà jẹ̀yà ẹ̀ṣẹ̀ àìmọ̀dí ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ elédùnmarè ṣàánú wa o má jà bá wọn jẹ́ o má jà kú fọ̀tayọ o má jà kàn dààmú o má jà ṣèdààmú o má sọ àwọn ọmọ wa di ẹ ká ọmọ wa jẹjà tí wọn mọ̀ dí o tabalẹ̀ tó ti ṣẹ̀ bàbá tó ti ṣẹ̀ tọ́lẹ̀ àwọn bàbá wa láyé àtijọ́ wọ́n dán mẹ́wàá wò o àwọn ìyá wa láyé àtijọ́ wọ́n dán ogún wò o ah ọlọ́run ìfún nísìnyí gan àwọn èèyàn sì ń dán àìmọye wò bàbá tó górí olórí tó fi ṣògùn owó ìyá tó wẹṣẹ bìsàbìsà kó lè máa tà àwọn tó púpọ̀ tó fi wẹṣẹ bìsàbìsà yẹn àwọn kan náà ní o àwọn tó ń gbé owó bìsàbìsà wá fún ẹni tí ò ní ọjà tó ń tà ara ẹ ṣe rere o ọmọ ẹ̀dá ẹja ṣe rere wọ́n tó ń wẹṣẹ bìsàbìsà ní tó bá gbé kalẹ̀ kódà ẹni tí ò ní ìdí ẹ̀ ara bíyàn bá wọṣẹ bìṣàbìṣà tó bá ń ta crutches kí ní táwọn tẹ́sẹ̀ ń dùn fi rìn yẹn ẹni tó lẹ́sẹ̀ méjì á dẹ̀ lọ rà á rà pamọ́ á ní kéésì tó mọ aláṣídẹ̀ntì àbí tó ń lọ́kọ́ bá ṣe òun lẹ́sẹ̀ òun kọ́ ló rà ọṣẹ bìṣàbìṣà tẹ́ni tó ní ṣọ́ọ̀bù ti wẹ̀ ló ti lọ rà ẹ jẹ́ àṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ayé is where you come with nothing you struggle you do everything to get anything and when you are going you go with nothing Sunday Adéyẹmọ Ìgbòho ṣá ẹ bá Life is so funny. You come with nothing. Mm. <laughs> then fight for everything ṣe ti gbọ́ vanity upon vanity leave everything all is vanity and even go back with empty hand ìṣẹ́gun vanity lórí yóò múṣẹ wá sáyé wẹ́rẹ̀ tí lọ kò ní múṣẹ lọ wáyé tá a wá ṣe rere káwọn tí àwọn ọmọ tó ń bọ̀ wọ́n máa ṣépè fún wa ẹ jẹ́ àṣe dáadáa ẹ bá yẹ ká ra ègún ẹ̀ṣẹ̀ ìyà kalẹ̀ fáwọn ọmọ wa mi ò ní àwọn ìránṣẹ́ yóò ṣe dáadáa o tó tọ́ pé èèyàn kan náà ló du ẹrù ríru Ṣèyí tọ́lọ́run wá ti ní kó gbádùn báyìí ó náà kalẹ̀ fáwọn ọmọ ẹni bá pé ìyá ìmọ̀dí táwọn ìyá ọmọ ọmọ ọmọ Ṣèyí náà ti ṣe ìṣèyí náà ń jẹ Ṣèyí náà Ṣèyí náà bá ń lẹ̀ ni ọlọ́run ọba ọba ẹ̀san ni mo wá fi wákàtí mo fi bẹ ọlọ́run má jẹ́ àpọn ìdààmú bí ìdààmú bá ti wù kó kéré kó bíntín kó mọ báyìí má yẹ kó kan èmi tàbí ẹ̀yìn ikú tó níwáàsí o fún gbogbo ọmọ ẹ̀dá aráyé kò sí bá ṣe lè mọ́ ṣe a máa fi ayé lẹ̀ ń jọkàn ẹni tó máa wa gíríntì tó fi ṣògùn àìkú ká gíríntì ò bá kú ṣóun ara wọ tiẹ̀ lò ikú tó níwáàsí o fún gbogbo ọmọ ẹ̀ yorùbá wuyì lórúkọ tèmi o yorùbá wuyì ni mò ń jẹ́ mi fẹ́ bí well alhamdulilayi a dúpẹ́ ọlọ́run jẹ́ àdúgbò ayọ̀ délẹ̀ the best náà ni pé ẹ bá wa pín fún gbogbo àwọn ọmọ yìí fún gbogbo àwọn èèyàn kí wọ́n rí pé ṣèyí olúwa ṣèyí ó ti ṣèyí fún mi kọ́lọ́run ba ẹlẹ́dàá kó jọ wọ́n ẹ̀ka fojú sunkún ọmọ ṣèyí lórúkọ ẹ̀ ṣèyí ló ń jẹ́ àní dààmú o èmi àti màá tún pè lásìkò yẹn fún yín lẹ́ẹ̀kan sí kẹ́lẹ́ bá a rí kẹ́ lè bá rí ojú ẹ̀ dáadáa à ní sí God bless you mo nífẹ̀ẹ́ mi gan. ẹ ṣe ó yorùbá wí lórúkọ mi yorùbá wí ni mo ń jẹ́ the one and the one and only akálólú of yorùbá nation adáta of yorùbá land kò pé méjì iye olóye ọmọjọmọ lọ thank you so much mo nífẹ̀ẹ́ yín ẹ bá wa share thank you subscribe button yẹn ẹ tẹ eh, eh, notification button yín tó bá ti tẹ subscribe button ẹ má gbàgbé notification bell tó wà lẹ́gbẹ̀ẹ́ ẹ tẹ tẹ wá tẹ all àwọn ẹ̀ máa ń pè mí wá wuyì mí ìrí ṣòyìn tẹ bá ti tẹ bẹ́ẹ̀ nìkan bí bí aago báyìí wà lẹ́gbẹ̀ẹ́ tẹ bá ti tẹ aago yẹn wọ́n máa bí pé personalize tàbí all all yẹn ni kẹ́ ẹ tẹ tẹ bá ti tẹ all yẹn tá bá ṣe live ẹ máa rí tá bá tá bá go live ẹ máa rí tá bá ṣe video. ẹ máa rí tá bá drop video. ẹ máa rí tá bá premier ẹ máa rí ẹni tá bá ti drop sórí page Yorùbáwùyí and Ẹnìkẹ́ Nídò Yorùbáwùyí náà wà ẹ bá wa follow Ẹnìkẹ́ Nídò Yorùbáwùyí náà à ń drop àwọn fídíò oríṣiríṣi síbẹ̀ ẹ ṣe èmi ni mo máa wá ẹ̀yin ni mo máa bá àní fojú sunkún ọmọ o àmọ́ ọ̀ní dàrú kò ṣe wọn ní dàrú ìbànújẹ́ ọmọ ọ̀dùnnú ọmọ àlùbáríkà ọlọ́run ní ṣògo àwọn alógo ògbòjì àwọn arógo ògbògo jẹ́ àwọn tí ń rògbò síwájú ológo wọn ò ní gba ògo ọmọ wa dànù o wọn ò ní gba ògo ọmọ wa sọnù èmi àti a ò ní fojú sunkún ọmọ hmm, bẹ́ẹ̀ ni agbára ọlọ́run àwọn tó dẹ̀ àwọn tá a sì ní òbí láyé náà bẹ́ẹ̀ ni a ní gbaṣọ lọ́wọ́ àwọn òbí wa ọlọ́run ò ní tọrọ wa látòrí kòdì torí ọmọ èèyàn bá pé hundred years tó bá sì lóbi láyé ọmọ sì ní lọ́wọ́ àwọn òbí ẹ̀ ọmọ làwa náà lọ́wọ́ àwọn òbí wa o hmm, bẹ́ẹ̀ ni àwa náà a ní rẹwẹ lẹ́rù kàfà tiwa dání o a ní jẹ̀yà oníyà o ègún ìdílé èpè rán kò ní jẹ́ tàwa àti àwọn tí rògbò síwájú ológo tí ń bani lọ́gbò jẹ́ tí ń bani láyọ̀ jẹ́ wọn máa ní ògo mi àti yín bàjẹ́ tọkọtọmọtaya ẹ lágbára ọlọ́run ba yorùbá nìṣọ́ táwọn agitate fún ní agbára ọlọ́run ba ìṣẹ̀dá wa nípa yorùbá nation fún aláyàtà láfíà agbára ọlọ́run ọba olóyè sunday àdìsá ọmọ adéyẹmọ ìgbowó ọ̀ṣà hmm, kábíyèsí bàbá ọba tó fi yín pamọ́ orí tó gbé yín pamọ́ á tú yín sílẹ̀ láyàtà láfíà mo mọ̀ gbé fíyò yín wọlé ni èèyàn ní ṣèyí ṣèyí náà tún dúpẹ́ póun ò tí kú ṣáàlì òṣùpá ah, ó ń kọ́ mi láyé ọ̀rẹ́ ìgbowó ìṣà ọlọ́run bá wa tún yín kalẹ̀ láyà àtàlàáfíà ẹ̀ẹ́dẹ́ wa bá wa pẹ̀lú ayọ̀ àti ìdùnnú inú wa dùn ijó ìlú ẹ̀yẹ la máa fi pàdé yín lágbára ọlọ́run ọba lágbára ọlọ́run orí ló gbé yín pamọ́ àdìsá bàbá adéyẹmọ ìgbowó ìṣà orí ló fi ẹ́ pamọ́ tí ó bá wá sí pé orí fi ẹ́ pamọ́ ni ari bó ṣe rí hmm. kápẹ́ àdìsá bá wà ń lé ni kápẹ́ gbowó ìṣà bá wà ń lé ni kápẹ́ ọmọ aládìkún bá wà ń lé ni tá a bá kàn sí lórí ọ̀rọ̀ Ṣèyí kí lẹ́yìn rò pé Sunday Igboho lè ṣe àwọn èèyàn ti ń ròyìn wọ́n ní Sunday Igboho ò burú ìyàn jẹ́ ní òfẹ́ bóyá àbá ti kàn sí lórí ọ̀rọ̀ Ṣèyí èmi mọ̀ mi mọ̀ bóyá yìí mọ̀ wípé Àdìsá máa tẹ́wọ̀ gbà ó máa ṣe tó máa ṣe gẹ́gẹ́ bí humanity lórí Ṣèyí. èmi àti ẹja ẹja káwa náà ṣe òun lè ṣe ká pín fídíò yìí hmm, hmm. mi rántí òṣùpá ní kinní kan dúpẹ́ tó bá rẹ́ni tí o sí o alóhùn dúpẹ́ pẹ́ mi òun ìṣìwà o wèrè gan dúpẹ́ tó bá rẹ́ni tí o sí o alóhùn dúpẹ́ pẹ́ mi àwọn ìṣìwà o tẹ̀mí bá wa ìrètí àwọn ìṣìwà o so ṣèyí sì ní ìrètí torí pé ẹ̀mí ẹ̀ wà ẹni tó ti kú nìkan ni ò ní retí hmm, kábíyèsí ọlọ́run mo nífẹ̀ẹ́ yín ẹ má yẹ kí wọnú wá sí láàárọ̀ Yorùbáwùyí nǹkan báyìí ó máa make me feel emotional i don't know <laughs> ẹ mọ̀ pé Yorùbáwùyí mi mi ò lápọn mi ṣe tó bẹ́ẹ̀ rí nǹkan báyìí mi mi tí nǹkan bá ṣẹlẹ̀ mi gbàdúrà pé káàbù ṣe even ẹni tó jẹ́ olódì mi mi fẹ́ káàbù ṣèyàn so it is well it is not well until we make it well ṣèyí ọmọ wa ni ọmọ wa ni nílẹ̀ yorùbá o ọmọ ẹjọ́ pawọ́pọ̀ ká gbé lárugẹ ọmọ ẹjọ́ pawọ́pọ̀ ká mú láradá ifi àwọn prayer warrior ẹ bá wa wọnú àdúrà fún ṣèyí ẹ ṣàdúrà fún ṣèyí lórúkọ jésù ẹ sọ di àdúrà olúwa o ní orúkọ jésù orúkọ jésù kí lóhùn oró gbàdúrà fún Ṣèyí ẹ bá ti ń gbàdúrà fún Ṣèyí ẹ̀yin náà ń ṣe dáadáa nìyẹn ẹ̀san dáadáa yẹn máa jẹ́ ẹ̀san ọlọ́run kí n jẹ́yàn gbé ẹ máa gbẹ̀san ẹ̀ tẹ́ bá gbà àwọn ọmọ yẹn àgbà ó yá alábùdálábùdálámì ayámẹ́ni ọ̀yìn gbogbo tó ń fìlà tẹ́lẹ̀ àmọ́ ibẹ̀ sí nìyàn lórí Ṣèyí ṣàdúrà fún Ṣèyí ẹ máa gbẹ̀san ẹ̀ ọlọ́run ò ní jẹ yín gbé bẹ́ẹ̀ ni ẹ̀yin oníṣẹ́ ìṣe ẹbọ lẹ́yìn mọ́ orílẹ̀ tuntun ní ẹ̀mọ́ fádà tó ráì mọ iye èèyàn tó pé lórí ọ̀rọ̀ ṣèyí ṣe máa já ewé máa jẹ egun máa tán nǹkan la ṣe yí o gbogbo ẹ̀mí burúkú tó wà lára ẹ ọlọ́gbà arúmọlẹ̀ ẹ sọ́dọ̀ àdúrà ẹ já pawọ́pọ̀ kájọ ṣe ní agbára ọlọ́run ọba ẹni àti yín táwọn ọmọ wa ìdààmú kéré tóbi wàhálà kéré tóbi àmọ́ wa ò ní yí lórí o àwa gan ò ní yí àwèrè a ní bùrùbùrù abáwọn tó jẹ́ ẹ̀sìn a ní tó jẹ́ ẹlẹ́yà a ní ráàrin fẹsẹ̀ kọ a ní fẹnu kọ a ní fi ara kọ pẹ́pẹ́ hmm. nìkan ní ṣèyí náà sọ̀rọ̀ sí torí àwọn ọmọ wa àyejò ni wọ́n wọ̀ ṣe nínú fún tabarẹ́ ti ṣèyí bú ọlọ́run Elédùmarè ṣàánú ẹjọ́ ẹjẹ̀bù rẹ̀ hmm. ẹ ṣàánú bá wa ṣàforíjì fún bóyá obìnrin kan ló ta rẹ̀ kọsẹ̀ ogun tó bá wù kó jẹ́ ẹ bá wa ṣàforíjì fún bódà yẹ pé tọ̀ àwọn alágbára náà fún nígbàdì ẹ dákun ẹ bá wa ṣàforíjì ẹ̀bẹ̀ lábẹ ẹ bá wa ṣàforíjì fún. <laughs> ọlọ́run á ṣàforíjì fẹ́yìn náà kò wá ń yí sórí àwa tá à ń tọrọ fún láti ṣe ilé ìmọ̀ àrùn tó pẹ́ lọ́ọ̀ ló ní pé karùn ẹni tá a bá ní lọ́wọ́. ire o ire gbàǹgbà ọ̀nà ọ̀bọ̀n.